ìka ò jọra wọn kò jọra wọn. fingers. ẹ má forí àdìgbàwé tara. ìka márùn. ìka ò jọra wọn kò jọra wọn. fingers. bó ṣe ṣara ayé kọ́ ló ṣara. ìka márùn. àtàǹpàkò ìfàbẹ̀là èyí ló ga jù òrùka ẹ̀mí kùrù máa ń ṣẹ̀dá ohun gbogbo. ọ̀tá lóko. ẹ kú jókòó madam ọ̀gá ẹ kú iṣẹ́ o madam mo ti ṣetán mo ti set dining. máa lọ́ọ̀tì àmọ́ àbá ni. ọwọ́ bí wọ́n bí mi ò lè dìde kúrò níbi tí mo wà yìí oṣù tí yẹn ń sìn lọ gbóúnjẹ tọ̀dọ̀ mi wá kí n sáré jẹ ń ọ̀dà ẹ jẹ́ kí kúkú báyìí náà gbé tiyín wá kẹ́kú jẹ́ ń bì. má wọ̀rẹ̀ lọ gbé tiwọn wá náà. but fash látàárọ̀ lẹ ti ń ṣiṣẹ́ jẹ́ ká lọ sorry gan mora mi ti bá dìde ń sìn mí ní lè ṣe mọ́ jẹ́ kí n sáré parí torí tiyín náà làkúṣe sáré yìí. bébí jẹ́ ká lọ jẹun. ìyàwó mi fóúnjẹ lẹ̀ jẹ́ kan gbé wá síbí. fúfú ni torí máa ń gbádùn ẹni o ah, ọ bí iye fúre. ẹnu ló ní ẹnu ló níbi ìtajà kàrà bẹ́ẹ̀ ni. ó jẹ́ rọra sórí ohun rẹ̀. mo gbé dé. alẹ́ yóò wáyé lásán mọ̀ pé ìrún ọkàn ṣẹlẹ̀ káàrí bọ̀. pẹ́ lórí ẹ̀. pẹ́ lórí ẹ̀ pẹ́ lórí kíni. ṣé òun tó bá ń ṣe nǹkan ẹ̀ẹ̀mejì tí màmá jí ẹ tó ní jí yẹn ah, gbogbo yẹn ò bá mi lára mu tó ẹ̀ mo ṣe lọ gbélé wa pẹ́ lórí ẹ̀ mo lè parí olóòṣì olóòṣì olóòṣì rẹ. torí tó bá ń mú báyìí ah gbogbo kinní yẹn gbogbo ẹ̀ wọn kàn máa kàn máa wọ left right left. o rí pé kí ni wọ́n rẹ̀ yìí járin ni. járin. jásán. gbẹgbà. nígbà dèlú ra adúró tán báyìí ni. ó ti yé ẹ. má ṣe máa rù olóòṣì ó bá pa mí. jóná ṣé ẹ̀kọ́ yìí mò ń ṣe yẹn ẹ̀mejì ètò ètò ẹ̀ lọ́rùn. o. sọ́fíìsì ẹ ni. bá a ìwé wo ni. ẹ tó máa pa mí ni ìyá richard kan nílé gan-an mélòó ló ń ṣe. o ṣorí jẹ́ kí n sọ fún ẹ torí gbogbo kó wọnú gbogbo ara kó. kí n máa ṣe gbogbo wa gbé ọgbẹ́ ọgbẹ́ pẹ́lúra fún mi dárin kí n máa gbèrúra torí tiẹ̀ mo fúli wà pàmí ni mo fúli. o ṣe dáadáa o kò ká mi dáadáa tó tó bá ti gbélé lura ẹja fọ ọ máa gbéra ni. bẹ́ẹ̀ ni so nídìí èyí ó yá. àárọ̀ rọ̀ máa kádà pọ̀ mo mú kan lọ́wọ́ kí n gbé mi lè àárọ̀ láì sọ sọtọ òtún bẹ̀rẹ̀ mú sí nǹkan mú. jẹ́ mọ̀kọ̀tàn kí ló ń kọjú ó sùn ni. rárá mi sùn. àwọn ọ̀dọ́ ilé àwa sùn lọ́wọ́ ó máa sùn ni wọn àwọn kókó lè sùn mí mi mú nígbà tí mo kì ní ó máa sùn ni. wàá sùn ó gbà pa àwọn tẹ́ pa iṣẹ́ nípa iṣẹ́ nípa. ìka ò jọra wọn kò jọra wọn. emapuria tigawetala ikatokutwala mboce cara yekalo cara ah, atampako ifabela eilogaju urkaeme fọwọ́ mi lẹ̀. kí ló ń tún mi lókun sókòtò. èwo ni kí ló dé ṣóò rí pélé tí mò ń. bẹ́ẹ̀ máa ń gbọ́. ó jẹ́ àṣekọ́ tá a máa ṣe ní ṣóò mọ̀ pé ti fẹ̀rẹ̀ ló máa ń dùn jù. wọ́n fi lè máa pa mí ni olórí burúkú àpòjọ fún mi lálẹ́ àná ni mo gbèrú wa olórí burúkú jàárín lóòótọ́ jàásùn jàárín ni pẹ̀lú ẹ̀gídì ni mo ti ṣe ẹ̀ẹ̀méje ẹ̀ẹ̀mé olóṣèlú tí wọ́n jí mi ní fẹ̀rẹ̀ ìpínlẹ̀ ti mọ́ nígbà yẹn wàá mú kọ́ ṣé ilé àná mọ ni. kí ló tó ń kọ́ ń parọ́ ẹ̀ méje méje méje wo náà ni gan méje tó kàn ṣe bí. wọ́n mo ṣe mo ilé dàwòrò àtàǹpà níjúwe ọ̀kọ̀ọ̀kan ọmọdé rí ló lọ́wọ́ sùnmọ̀ ọdún ni. ọlọ́gá ti kú ọdún ọdún. ẹ ọ̀gá kú ọ̀gá kú ọ̀gá kú ọ̀gá kú kẹ ọ̀gá ṣe máa kú tọ̀mọ́. ọ̀rọ̀ ọ̀rọ̀ ìdààmú tó. gini lóṣù wo pàjáde ọ̀gbọ́n mi ò ẹ̀gbọ́n mi ò lẹ́sùmọ́ lẹ́sùmọ́ mbọ́ o. ara yé mi báyìí ọ̀gá kú kẹ ọ̀gá ṣe máa kú ọ̀gá ṣe máa kú. ọ̀gá ti kú sí ọ̀gá ti kú ọ̀gá kú ọ̀gá kú ẹ ká ní ṣe wọ́n ẹ ká ní ṣe wọ́n ọ̀gá ẹ ṣí ẹ ká ṣí ẹ ẹ ẹ lọ́kọ̀ dáná ẹ lọ́kọ̀ dáná. Ẹgbẹ́ ẹgbẹ́ la ẹ bá fi ṣe wọn. Ọ̀gá ẹ wọlé. Ọ̀gá ọ̀gá ẹgbẹ́ra ẹgbẹ́ra ẹgbẹ́lẹ̀. Báyìí báyìí báyìí. Ẹ wọlé o. Báyìí báyìí. Màdàm ká ìṣe wọn náà. Bí o fi kókó ṣe o, bí o fi kókó ṣe o. Ẹ gẹ̀rẹ́. Alamula drive. Alamula drive. Ọ̀dẹ̀ ni ẹ filẹ filẹ filẹ. olóṣù ẹ pa ẹ jẹrẹ ẹ jẹ pọ ẹ pa ẹ pa ẹ pa ẹ pa madamu ọgá. ṣe wé kí mi náà máa sunkún báyìí. má jẹ́ ká fi ọkọ̀ tó ti bàjẹ́ báyìí tó ń bàjẹ́ o we have to take everything easy Now, àwọn ọ̀sẹ̀ tó bá ń ronú tó bá dà fẹ́tẹ̀ ṣe fẹ́ kúkú di méjì you need to take everything easy. sí honestly I'm not really bad bẹ́ẹ̀ ṣe ń wò mí náà to be very very honest with you ṣùgbọ́n pé always laugh I still can't get out fashion fashion get ha no. hello hello hello hello Mr. English èyí bóyá ti pọ̀ jù ẹ gbọ́ èyí bóyá ti pọ̀ gbogbo ìbò tẹ̀ sọ́látà rẹ̀ mi ò mọ tó yọ lára ti yín o bóyá kidney ló yọ lára yẹn I don't wanna know and I don't care mọ́tẹ́mi mọ̀ ní wípé mo tó yọ lára tèmi láti yọrí dé ilẹ̀ ló ti yọ mi ò mọ ìrìn ìfẹ́ mọ́ ni kí ni fún akókó bẹ́ẹ̀ ṣe mí gan-an ṣé pèrè lẹ́gbẹ́ gbogbo àtàjọ́ kò sí bíbí ẹ wá wù ṣùṣù ẹ ń bẹ̀rù kí ló kọ́ mi ẹ tó bá wù ú ìyàwó náà kọ́ ìyàwó gé what's my business ẹ wù mí ẹ jẹ́ kó sun kó tó bá ṣe wù torí èmi mọ̀ wípé ẹ kó tó máa sun ó sì ju eléyìí tó ń sun lọ ẹ wá bẹ̀rẹ̀ rọ̀ kí ló kọ́ mi èmi ayé ẹ lé o. lẹ́yìn tí kòkò ṣe tá àgbé kiri ṣé bí téèyàn bá máa kú ó máa ní death symptoms kò tiẹ̀ sẹ́ni tí kankan bẹ̀ àkí ló ṣẹlẹ̀ kankan kò tiẹ̀ ṣàìsàn kékeré kó tẹ̀ sọ pé ní fọ́ọ̀hún máa mọ̀ kọ́ òkè orí fọ́ ni ẹ wá sọ ayé di múfì mẹ́kà mi ẹ ẹ àti múfì ẹ ń bẹ̀rẹ̀ ayé ẹ̀yin sọ̀rọ̀ ẹ̀yin bẹ̀rẹ̀ ayé ẹ wọ́n jẹ́ sọ fún yín èmi ò fẹ́ mi ìfẹ́ anybody sọ mi anybody ló pa mo accept ló ti kú bọ̀tí tí mo mọ̀ tó dá mi lójú tó dá mi lójú ni pé láàárín èmi sí seven days láàárín èmi síjọ́ méje èmi ò lẹ́nu ìkọ́ máa kú o bọ̀tí tí mo mọ̀ ní wípé ẹ tí a jẹ bá ti jábọ́ lórí òun kò pẹ́ bọ́ ní casket I don't care. Ah! ní ìfọ̀pá eh, ẹ̀kọ́ ìrìnàjò ṣe ti lọ́kọ̀ láti pé àjọyọ̀ ní gbogbo ẹni wá ní ìgbà tó kékeré ẹ pè mí ọlọ́wà sẹ́yìn ládìyẹ ni adìyẹ kọ́ màálù ọlọ́run ni kí ni ìtẹ̀rí pẹ̀lú ni respect you mo fún yín ní full respect maximum respect mo fún yín mo dàgbẹ́ fẹ́ ta láì tí tí mo bá tún bọ́ ìlú tí mo bá bínú lọ́wọ́ tẹ́ bá dá mi dúró àwọn fẹ́ pàtí yín jẹ́ ni mo respect yín mo ṣe fi ẹ́ sí o. Kati kati kati kati kati kati kati ṣé bóyìnbó tó wọ náà ìwé ìdòdò tó wọ èmi ti rọ burúkú ọmọ bẹ́ẹ̀ wípé òun pa mi ní etí a a ọmọ sì ti process èmi fúnra mi. ó ń dùn ní ah! ó ń dùn ní sẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ àwọn abáyà jù báyìí ewu lẹ́yìn náà wà ní. ni ò ń bèrè àti ẹ lọ́rọ̀ mi ṣé mi àti ẹjọ́ lọ́rọ̀ ni ṣé mo jọ́ lọ́rọ̀ rẹ̀ lánàá mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ lánàá lọ́kẹ́ wá fún mi jọ mo kọ́ ní burúkú àwọn akọ́ṣìbérò ẹ mọ gbòòrò obìnrin ó wà ní ọkọ ó dẹ̀ mọ́mọ́ ó wo tuntun ó dẹ̀ pákó ẹ ah ṣé wàá ṣe pé mo fẹ́ mi ò fẹ́ take laws into my hands ni má padà lóní. ọlọ́run nìkan olóhùn ìlọrin wọ́n lè wá ṣe mẹ́wọ́ wọ́n máa ṣe mẹ́wọ́ wọ́n máa ṣe mẹ́wọ́. ẹ wò ṣe ẹni tí mo sọ yìí apàyàn rèé wèrè yẹn rèé asínwìn yẹn rèé pọpọpọ ẹ. tẹ bá mọ̀ pé ẹ lè handle case ẹ ní wàá bá wa ní station right ẹ jẹ́ kí n ṣe mi bí ṣe má kọ́ mi níṣẹ́. ó yẹ kí ah. mood mi náà yé yín. ẹ pẹ̀lẹ́ madam um, are you mrs uh, jolade jacobs. yes sir. ẹ jọ ma uh, i'm inspector kọ́ládé láti ìfẹ́lódò police station. bẹ́ẹ̀ni. a kàn nídìí lọ́dọ̀ wa fún ìbéèrè kan àbí kejì lórí ipò tí ó pa ọkọ yìí inú mi á dẹ̀ bá lè cooperate pẹ̀lú ẹ rí pé mi ìwà pẹ̀lú ìbọn àbẹ́lẹ̀ tèmi náà ni wá láti wá invite right so. bọ́bọ́ sà ọkọ mi ẹ̀ṣẹ̀ kú ni báwo ló ṣe máa possible báwo ló ṣe máa make sense fún mi kí n pa ọkọ mi mo nífẹ̀ẹ́ ọkọ mi mi ò lè pa ọkọ mi. mi ì sọ pé ilẹ̀ kọ̀ọ̀kan yẹn máa ṣì mí gbọ́ tẹ́ bá dọ́dọ̀ wa ẹ statement ẹ wọlé ayé lóde ẹ wọlé ayé lóde báwo ni mo ṣe máa náwó ní ìdíkù ọkọ mi ọkọ mi ṣèṣe kú ni ọlọ́wọ́ á dẹ̀ tó ẹnu ẹ̀ yẹn àwọn ọkọ ẹ̀ wọ́n bá fi tó ẹ lẹ́nu. ó dẹ wọ́wọ́wọ́wọ́ mo ní one or two questions tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. yes ma'am. ǹjẹ́ ẹ mọ irú ikú tó pọkàn yín. ma according to doctor report sir poison ló pa ọkọ. poison ṣé ọkọ yín níyàwó mi. rárá èmi nìkan ló fẹ́. ẹ̀yin nìkan so a jẹ́ pé oúnjẹ tó ti ń jẹ nígbà díẹ̀ sẹ́yìn àti tó ń jẹ gbẹ̀yìn ẹ̀yìn lẹ́sẹ̀ nìyẹn. rárá mà èmi kọ ọmọ ọ̀dọ̀ wa ni. òkè ẹ lọmọ ọ̀dọ̀ ń lé. bẹ́ẹ̀ ma. sòun ló máa ń sóúnjẹ fún yín. bẹ́ẹ̀ ni ma. bọ́ kí ni reason tó fi jẹ́ pé ọmọ ọ̀dọ̀ ló ń sóúnjẹ fọkàn yín. àtìgbà tí o ti ń dáná fún wa tí ọkọ mi dẹ̀ ti láì kó ṣe ń dáná àtìgbà yẹn ni mo ti decide pé kó máa dáná nílé. so ọ ọmọ ọ̀dọ̀ yẹn wá ń kàn sí. láti ìgbà tí ọkọ mi ti kú ó ní ọmọdé wa ti park gbogbo ẹrù ẹ ló ti lọ. ó ti lọ. ibo ló lọ. mà mi ò mọ ibi tó lọ bẹ́ẹ̀ ni torí pé ọkọ mi ló mú wálé ọmọ mi ò dẹ̀ lè máa béèrè lọ́wọ́ ọkọ mi pé ibo ló ti mú ọmọ ọ̀dọ̀ wálé ẹ̀yin ò mọ ibi tó lọ mọ́. Ah, bó báwo ni ẹ ṣe máa gbàyàn sákàtà yín tẹ́ ẹ̀ ní mọ iye tó ṣú tẹ́ ẹ̀ ní mọ ibi tó ti wá ẹ̀ ẹ̀ dẹ̀ bọ́dà láti find out as obìnrin ó wrong. mi ò mọ ilé mi ò dẹ̀ mọ ọ̀nà ẹ̀ mi ò mọ kankan nípa ẹ̀ ọkọ mi ló mú wálé ọkọ mi ló mú wálé. ẹ ok ok aside òun ta lẹ tún jọ ń gbélé. èmi pẹ̀lú ọkọ mi ọmọdọ̀ wa pẹ̀lú gate man. security man yes ma. níbo nìyẹn wà. ó sì wà nílé wa. ó wà nílé yín at the moment. Yes, ma. Okay. I'm only waiting to hear from you. Oh. Ah, Tunji. How far? I'm good. I'll call you back. I'll call you back. How far for the investigation really, ah, ma? Wo bọ̀bọ̀ ọ̀rọ̀ ti bá bò mí yọ. Wọ́n máa yẹn sọ pé nǹkan lòun sóúnjẹ tó kọ̀ òun jẹ. Ta ló wá ń sè? Ó láwọn lọ́mọ ọ̀dọ̀. Ah. unfortunately ọmọ ọ̀dọ̀ ti lọ látìgbà tọkọ ẹ̀ ti kú and she doesn't know her whereabouts. ó lóun ò mọbi tó ń gbé òun ò tó ṣú because ọkọ òun ló mú wálé. <laughs> Ah, ìyẹn ti fojú hàn gbàgbà pé ọmọ ọ̀dọ̀ yẹn ló máa fẹ́ ṣiṣẹ́ yẹn ah, because after ti Mr. Fatch eh, uh, Jacobs ló kú lọmọ ọ̀dọ̀ sá lọ <laughs> àfi wà o the only thing that lè ṣe báyìí òun ni bóyá ká padà lọ sílé wọn because ó nípa wọn ní security guy so mo ń wò pé bí àtẹ̀yàn bá tiẹ̀ lọ tẹ̀yàn bá lọ bá bọ̀bọ̀ yẹn sọ ọmọ bí abirú àwọn ilé tó máa ń ní relationship ọmọ ọ̀dọ̀ domestic staffs wọn tó bá lè mọ kankan nípa ẹ̀ that's the only option now if not ọmọ a máa gọ̀ pé. Ah, ó dà pé kéèsì tí wàá more interested? uh, ah, no problem èmi ní interest náà personally so uh, máa follow up dáadáa dáadáa ibo ló lọ. mo fẹ́ sáré dọ́fíìsì tó sìn bẹ́ẹ̀. ẹ̀mí eh, àwọn ọ̀gá ló. díẹ̀ tí ẹ mọ olùkù tó pa ọ̀gá yín. ẹ wò ẹ mẹ́ka tó sọ̀yẹ̀ mọ́ wọn burúkú gbà ní wọn pé wọ́n jèrè rí ọ̀gá jẹ wọ́n jẹ́ poison poison pa wọ́n. poison ẹ jọ nínú ilé yẹn tá a lẹ́ni gọ́gọ́ tó máa ń ṣe oúnjẹ fún gbogbo ibi ah, ibi yẹn ní dẹ́ o àmọ́ máa máa sọ yìí mi mọ́ ọ̀nù rẹ̀ ṣe é rí òun mọ̀ ní pé mọ́rílẹ̀ ọmọ ọ̀dọ̀ òun ìmọ̀ wá sáfù ìmọ̀ oúnjẹ tí mo máa jẹ ó yá mọ́rílẹ̀ wá ń ṣe oúnjẹ mi o bíi ọ̀dàmọ́rẹ̀ ń ṣe oúnjẹ mi o kí n dẹ̀ ní labour tẹ̀lé gbé wà oúnjẹ mẹ́rin kí n dẹ̀ jẹ ó ní. wọ́n ní mọ́rìlì ti kúrò ní láti gbà tíṣẹ́ náà ti ṣe. ẹ ó kúrò nílé yín ṣe kó sá kúrò nílé o ẹ mọ̀ pé ọ̀gá rẹ̀ mú wálé níbi ọ̀gá rẹ̀ ti wá kú lẹ́sẹ̀ yìí kí wọ́n máa dúró ṣe ó lè pa ó ń àti ibi tí ohun ti wá o ọjọ́ ìgbọ́n àánú ẹ̀ ṣe mí nù ká bọ́jẹ́ lọ mú ká lọ́run tó kún lọ má lọ o má lọ o mọ ilé má lọ ọmọ èso màmá ṣe sí ó ti lọ ó lọ ilé wọn wá síbi wọn ni. ẹ̀yin bíi ọ̀rẹ́ mọrílì àti pé ẹ tún jọ ń ṣiṣẹ́ papọ̀ ni ibo ni ìlú mọrílì ọmọ gbogbo gan ni. ẹ ẹ ó ní pé ó pé ọmọ ṣàgámù lóhun ní sáàbù ṣàgámù. ẹ mọ lé wọn rárá mi mọ́lé wọn gbọ́n sábò ṣàgámù pé ibi ohun ti wá mi. bọ́ ọmọ ṣàgámù ni sábò. Okay, you may take your leave now. In case we need any further information, we get across to you. Ah, ah, ọlọ́pàá ẹ dé o, ẹ máa cross mi mọ́lẹ̀ o, ẹ mo ti jẹ́wọ́ yín o, ẹ máa cross mi mọ́lẹ̀, ẹ kí n má lọ lé wa. Ẹ wo ẹ dákẹ́ ta ló ń cross yín mo ní pé ẹ lè máa wá lọ tí má ti need any information lọ́jọ́ iwájú a máa jẹ́ kẹ́ mọ̀. ṣé wọn bí ẹmọ ìyá ni o ṣe wá fẹ́ràn ìyá báyìí lọ ah, ó ṣe wá ń parọ́ ó ṣe jẹ́wọ́ fún àwọn ọlọ́pàá pé ìwọ ló pa ọkọ rẹ̀ yẹ́ẹ́ torí èmi gbà ẹ́ nímọ̀ràn lóòótọ́ pretend pé o lè ṣe of course gbẹ̀yìn lọ ṣe náà ó lè jẹ́wọ́ jẹ́wọ́ fọlọ́pàá má fi ẹ́ lẹ̀. ọmọ tí bá ṣe máa parọ́ mo lè parọ́ bọ̀ mi ò lè ẹ́fà parọ́ fún mi báwo ni mo ṣe máa pa ọkọ mi tí mo nífẹ̀ẹ́ èmi kọ́ ọmọ gbàgbé yẹn tani ò kí ń parọ́ èmi gan tí mo jókòó bàbá ńlá rọ́ ni mi o lè máa kóòdù rọ́fẹ́ mi náà náà má dìkóòdù ẹ̀ straight ni ah, ah, a ní o jẹ́wọ́ mẹ́. ẹ̀yin o fẹ́ jẹ́wọ́. èmi kọ́ ni mo pa ọkọ mi. ó máa fẹ́ràn ìyá ó yẹn parọ́ ìwọ kọ́. Please. Please. báwo mo ṣe lè get out of this place can torí ìyá kì í ṣọmọ ọbẹ ṣùgbọ́n oh, kẹ́lẹ̀ jọjọjọjọjọ that time when i did tell you it is say i dey craze abi mo ní kó má má marry. o ló fẹ́ má rí see what they don't do to you na don lock you up for this place anyway i go help you ṣùgbọ́n. ìka òjò kò jọra wọn. five fingers. ẹ má forí àti gbàwó tara. ìka márùn. ìka jọra wọn kò jọra wọn. five fingers. bó ṣe ṣara ayé kọ́ ló ṣara. ìka márùn. báwo ni bá ṣe rí. tó bá jẹ́ pé ọlọ́run dára dára. Watoto naniwa, watoto laula, watoto ni kádàrá, watoto layopio. Ṣebí nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ náà ló ṣẹlẹ̀, kí ló wá pa ẹlẹ́kùn? Àmọ́ Yorùbá ní orí bíbẹ́ kọ́ ló gun orí fífọ́. Mo pẹ́ bóyá ìwọ̀nà àwa bá mi. Má gbèjà fúnra ẹ̀ fìyà fọlọ́run jà. ohun tí ó tó ń bọ̀ àtò àṣẹkù onísùúrù ló ń jọba láwùsá. I killed my husband. I killed him. Why did you kill him? I love my husband. Tí mo dẹ̀ mọ̀ pé òun náà nífẹ̀ẹ́ mi. Àmọ́ lẹ́yìn ìgbà tá a ṣe pé àwọn tọ́. Ìwà Fáṣọlá yí padà mi ò mọ orúkọ tí mi ò bá pè é bóyá ìfẹ́ ni ara gbígbóná tàbí owú jíjẹ ọ̀rẹ́ mi àtọkọ mi wá dàbí ata àtọjú gbogbo tí mo bá ṣe lójú Fáṣọlá mi ò mọ̀ ṣe ni. Fọṣọlá wá fi gbogbo ìgbà ó fi gba obì jẹ lójú mi. kò jọra wọn kò jọra wọn. five fingers. ẹ má forí àti gbàwó tara. ìka márùn. ìka ò jọra wọn kò jọra wọn. five fingers. bó ṣe ṣara ayé kọ́ ló ṣara. ìka márùn. àtàǹpàkò ìfọ̀bẹ̀lá èyí ló ga jù. òrùka ẹ̀ ọpẹ́ lóko ni mí a sì máa rúwé ọlọ́run ṣẹ̀dá ohun gbogbo. báwo lẹ fi sìn báwo ni gan torí mo gbé travel ti dọ̀tí gan so fẹ́ kó bá mi fọ gbogbo everything kó ṣe kí ni kó ṣá pàràpàrà kó bá mi fọ ó ti yẹ. ẹ ò sí wàhálà ẹ sà ṣé bọ́dì àti ẹ́ńjìnì ẹ̀ ní kí n tọ́ ṣe. mi ò fi ẹ́ńjìnì nǹkan kan ṣe ẹ́ńjìnì má lọ rọ mi sí àwọn radiator bọ́dì ni kò fọ kó bá mi clean gbogbo inú ẹ̀ ó ti yẹ bá mi fọ dáadáa o. bóyá bá mi fọ ẹ bá mi fọ wọ́n mi fọ ó ti yẹ àwọn ah, sí eh, rárá o níbo ń bẹ̀ àwa máa wà ní car wash ń bì ah, in like forty minutes ó yẹ ká débẹ̀ o ibo ni wọ́n ń gbàbọ̀ ń bẹ̀ ah definitely àlè rẹ̀ àná títí ìrọ̀lẹ́ èmi àti ìyá ẹ̀ máa làwọn àbí ọmọ pé mi ò ń ṣe ogbó yẹn èmi ò ń ṣe ogbó yẹn èyí máa gbé wọn máa gbé wọn kan wá fún wọn máa gbé wọn wá fún wọn. jọ́lì jọ́lì. kọ́lá <laughs> kọ́lá kọ́lá meet my husband ọkọ mi lélẹ́yìí. Oh. Fọṣ Kọ́lá ọ̀rẹ́ mi ni a jọ lọ sí skul ni. o ti sanra gan o. Ah, ah, ọkọ mi tọ́jú mi. ah no mo ní mo lọ́wọ́ ah. tọ́jú ọkọ ẹ lára no no no no ah ẹ̀sà ẹ kú tọ́jú wa. ọ̀rẹ́ mi ni. máa yẹ bá sọ pé kí kí fara balẹ̀ bọ́ọ̀ kórìí ẹ̀ ò pé fàṣẹ wò ọ̀rẹ́ mi ni ẹjọ́. ọ̀rẹ́ ẹni ta ni ọ̀rẹ́ ẹni ta ni so plan rèé plan rèé tó sọ fẹ́mi pé o fẹ́ tẹ̀lé mi wá sí car wash àbí ah, ah. má ẹ̀ bàbá mi sọ pé ọ̀rẹ́ ẹni wọ́n tó rò kórìí ẹ̀. fàdí ìgbà ìgbà kí ló ń kọ́ mi pẹ̀lú tó wá fọwọ́ tó wọ́n ti sọ pẹ̀lú tó wá fọwọ́ tó òṣìṣẹ́ mi máa ṣe dàbí. Tari sọ aláwa o. Tari sọ fún mi. Tari sọ fún mi. Tari sọ fún mi. Tari sọ fún mi orí ẹ̀ ò pé kò sí wàhálà ah! kò sí wàhálà ìṣe ọ̀fẹ́ dàbí orí ẹ̀ ò pé wò ojọba pé mo bí ojọba pé nínú mìíràn lẹ́yìn bóyá máa délé bóyá máa délé. ẹ máa lọ mi fọwọ́ mọ́ mi mi fọwọ́ tó mọ́. báyọ̀ ọ̀rẹ́ mi ni man just listen to me. He's my friend. He's my stupid friend. Àtàpàkò ìfọ̀bẹ̀là èyí ló ga jù òrùka ẹ̀mí kúrúmbẹ̀tẹ̀. Ṣé wàá rí pé ìka ò jọra wọn? Kò jọra wọn ṣe ṣara ayé kọ́ ṣara. ìkà bígi kan ṣe ń gbẹ lóko ní mi a sì máa rúwé. ọlọ́run ṣẹ̀dá ohun gbogbo bó bá lóore ohun gbogbo. àkànmọ́ òun lè wọ̀n ọ̀tọ̀ lógo òru ọ̀tọ̀ lógo oṣù pa ìkà fún tí mo ṣe fún ẹ ní ní ọ̀sán yẹn èmi realize pé kò dáa so má bínú má bínú jọ má bínú sí mi bínú. bíbí má bínú sí mi ó yẹ kí wọn náà ti mọ nǹkan tí mo fẹ́ àti nǹkan tí mi ò fẹ́ ó mọ̀ pé mi ò lè ever stand ẹ̀ kí n rí ọkùnrin kan kó máa fọ ọkàn ẹ̀ àbí pé bóyá kankan fẹ́ pa ìwọ àti ọkùnrin kankan papọ̀ ọlá ìfẹ́ tí mo ní sí ẹni kó yẹ kó kó ṣe yẹn fún mi. but first ó yẹ kó lè mọ̀ pé mi ò lè ẹ́fà ṣe tẹ̀ látìgbà tí mo ti fẹ́ ọkùnrin kankan ogun orí mi rí. látìgbà tí èmi náà ti fẹ́ èmi náà kò rí obìnrin kankan rí. òkú wa lóde tó fi máa jọkọ mi tó nílé trust mi nílé tó fi nílé trust mi náà. ṣé ìwọ náà trust mi ń sin pé mo ṣe mistake mo dẹ̀ bẹ́ẹ̀ ó ní ẹ̀ na a máa máa ṣẹ́ra wa a máa máa dárí jìra wa lọ ẹni tó bá rí mi nígbà tí mò ń fa ẹ̀ ńlẹ̀ tùrùtù á mọ̀ pé ìfẹ́ ló wà láàrin àwọn méjèèjì. Hmm? Hmm. bẹ́ẹ̀ ni bí ìfẹ́ ṣe ń ṣèyàn nìyẹn mo èèyàn nílé stand there aṣá máa wò pé ara èèyàn aṣá máa gbóná gbóná gbóná that is it. so I am sorry please baby let's go and sleep. mm sorry dear sorry dear okay. let's go and sleep. let's go wà á dá ní kó wá jókòó síbi so tí ò bá wá sí báyìí ń ò ní kúrò níbi tí lè máa fi mọ̀ hmm. when are they talk that time, you think I the craze? You think I the mara? You think I no know wetin they talk? Eh? Show the kan tí ò yẹ ni wípé ibi tí àgbàlagbà bá nǹkan tí àgbàlagbà bá ń rí ẹ́ ṣé tí ọmọdé bá gorí àjà àṣọ ẹ̀ kò lè rí kò tẹ̀ lè rí rárá ni ìgbà tí mi bá ẹ sọ́lọ́jọ́ kìíní àná. mama mo lérò pé àsìkò ti tó fún mi láti ṣègbéyàwó torí ọmọkùnrin tá à ń sọ̀rọ̀ pẹ̀ yìí ó ń tọ́jú mi ń dẹ̀wò pé bó ṣe ń tọ́jú mi yẹn kí n gẹ́tì máa rèjì ló máa dáa. Hmm? you wan marry. wọn náà sórí ọkọ tèmi sọ. So kì í ṣọkọ marriage o ọkọ pé o ṣoríire kó pàdé aláyé kan bí ọ̀tẹ̀ dọ́là bíi Dangote lèmi máa ń sọ o kì í ṣe pé ọ̀rọ̀ marriage dé wọn náà ṣáyé ń ṣe ẹ̀yìn àbí ṣaré nìkan ní ìdílé yín táyé ń ṣe ah dábì lóhùn so you no know say na person wey life dey do wey dey don swear for dey do marriage o oh, mọ. àǹtí mo love ọmọkùnrin ó dé love me love <laughs> oh love mi wọn kí ló mọ̀ tó ń pè ní ìfẹ́ náà. jọ̀bọ́n mi bẹ mama ọmọ ẹ jọ ẹ jọ mà. kí ló mọ̀ pé ó jẹ́ <laughs> i wonder. if bondage ni ìfẹ́ ìfẹ́ na bondage so bó ṣe wà ń bì báyìí kò tẹ́ ẹ lọ́rùn tó lè ṣe nǹkan tó bá wù ẹ́ you have your own freedom o lè wọ anywhere tó bá wù ẹ́ o lè ṣe gbogbo kíní pẹ̀lú anybody tó bá wù ẹ́ so láìkí yẹn àbí. àti ìṣòro yóò yé yìí a ní márèèjì dùn ìgbéyàwó dùn. ìwọ gógó ni òye because wọn ló fẹ́ kóra ẹ sínú bondage nsìn gbogbo nǹkan tó ń jẹ gbogbo àǹfààní tó ń jẹ ò ní lè jẹ mọ́ o wàá máa bẹ̀rẹ̀ sí ní ṣe oúnjẹ fọ́kọ kan wàá máa dúró dọ́kọ kan kó dé ní soso time ọmọ dáwọn náà kéré so ṣé ètí ẹ̀rí life tèmi kẹ́ fi ṣàríkọ́gbọ́n ni marriage ah marriage wà disgusting òun rù sẹ́mi okay you wan marry abi. You must marry. Thank you, mà á ṣe. Bá mi mama. But mama ó kùn kẹ́yọ kan mà. Ọjọ́ yẹn ó máa dùn mọ́ mi nínú tí mo bá lè rí lọ́jọ́ yẹn kẹ wá síbi wedding mi mà. Ṣorí ní ọjọ́ yẹn, àwa tiẹ̀ báyìí, a máa mú àǹkó. Àǹkó wa O ma bá dìn. O máa má dìn. Iro ni. Wo imura wa like bomb shot. Eh, bomb shot miniskirt crop top ká máa flaunt gbogbo ẹ̀ síta báyìí. tó bá rí wa lọ́jọ́ yẹn wàá mọ̀ pé ó rí àwọn èèyàn má wọrí a máa wá síbẹ̀. mama bí báyẹn kọ́ máa bí èwo wá nìyẹn. ẹ mọ kẹ fún wọn ní native ẹ mọ bá ṣe máa ń mú bá ti máa ya gèlè àwọn ọjọ ẹrìn yẹn. <laughs> ṣé mo pé tá a bá wo agbo ẹ bẹ́ẹ̀ wọn mọ èkó léèyàn. ṣé máa ṣe máa pé nù gbajúmọ̀ kan àti máa mọ àwọn wá síbi wedding yẹn. ó bí ìró àti bùbá. ó gẹ̀tẹ̀ ọ̀rẹ́ mi káwé gèlè sí i. ẹ ẹ káwá ṣe gèlè yẹyẹ ẹ ní wàhálà. wàá rí wa lọ́jọ́ yẹn. tí ẹ dúró náà talking of marriage ọmọ kí ló ń ṣẹlẹ̀ jẹ́ kí n máa mú iṣẹ́ ẹlẹ́gbẹ̀gbẹ̀ náà. yes. ṣé mi àbá ọmọ ah. ẹyin náà mọ̀ pé di òkè ń jẹ́ fún ara wọn ó lè wẹ̀ ẹ́. kí ló wá ń ṣe àìmọye ìfúntádìí ẹ̀ ń jẹ táwùdì wọn lókè. tèmi yo ẹ lè wẹ́ẹ̀kì ó lè wẹ́ẹ̀kì. bọ̀ ṣe wọn pé ọwọ́ mi lẹ̀ mí wà. Ah, ẹ káàbọ̀ sá <laughs> i can't laugh. <laughs> pé tó bá yá ń sìn ìwọ náà ni kò fẹ́ marry kò fẹ́ marry. mi i no dey marry abeg o mi ò marry ejikiro ma ṣáyú rí mi ah, ah. tí bá marry sí mo mo gbé kinní sẹ́nu tí mo jókòó tí mo wà ọkẹ́ mi nílé ṣe mú mi èmi ò marry ẹjọ́ o àjọ wọn. Hmm. nǹkan tó bá mú tó bá marry ọwọ́ àwa ló ṣe máa gbẹ̀yìn sí. ọlọ́ àbámọ́jọ́ ro máa gbà lọ́jọ́ yẹn ṣé ó ṣe é ó pariwo love love love love love wọn ní kí ló ń jẹ́ love love má ti kú láti ayé gbọ́ràn love kò ní dáa fún love ìwọ lọ ń yóò fẹ́ ọ̀rọ̀ ayé ẹ̀ lóde orí bọ́n ṣe ṣí ẹ ni orí bọ́n ṣe dent bọ́ di ẹ̀ ah ọmọ kò sí wọn tó ń jẹ́ love o. sísá mi tẹ̀sí sọ̀rọ̀ tẹ̀sí parọ́ ni pé ó tó ní pé mò ń jẹ ìyá mo sọ ìyá domi gàrí mo wá mú sórùgbẹ́ sísá mi yá ipò ibi tó tún lè dé kò síbi tọkọ mi ò ti lè ná mi mi ò mọ bí crowd yẹn ṣe fẹ́ pọ̀ tó ọkọ mi máa nà mí ṣáàní wo inú mi ṣáàní. ó nà ẹ ní crowd wọn yẹ yẹ bẹ́sùn bẹ́sùn ìgbà tó wà ní ìkìlọ̀ wá ṣe. ọkọ mi ni mi ò lè ṣe kankan ọkọ mi. o ò lè ṣe kankan o wà lè gún ni ah o bá ti gún olórí burúkú ẹ̀dá nù wà á tó bá jẹ́ èmi ni ṣé wọn kò tí màá ṣe fọkọ yẹn ẹ pa ni ah I swear to God màá pa ni ikú ẹ ikú ah. ikú ló yẹ ẹ nà ah ah kí ni o fẹ́ kó kú àti mi wá bẹ́tà option mi oṣù nífẹ̀ẹ́ ẹ fún mi ní solution mi ẹ fún mi ní nǹkan mi tí mo lè ṣe kí wọ́n rán dá option. mi ò lè pọ ọkọ mi láti ibi ẹjọ́ mi ò lè pọ ọkọ mi mi ò lè pọ ọkọ mi. jẹ́ kí n wá jẹ́ kí n wá jẹ́ kí n wá mò ń wá lọ́wọ́ ni o. Ah, kí ló ń bá mi sọ yìí ọmọ bọ́ọ̀lẹ̀ ń bẹ́ẹ̀ à ah, ṣé o mọ̀ pé tájà ò bá rí ajá ò kì í gbò. sórí bí màmá ṣe sọ yẹn gan-an gan-an la ṣe máa ṣe. ó kàn sọ bẹ́ẹ̀ náà ni tá a bá ń ta àmàtọ̀ tá a bá tọ̀ ó máa ń dẹrun onídìrí. that is the point bó ṣe máa lọ nìyẹn ó yẹ kó yí ẹ a lọ máa ṣe bí ilé màmá mọ̀ nǹkan tó ń sọ. máa pa ni sẹ máa pa ni ó ráyè lóde ni kí ló mú bọ̀ níbi tó lọ bí ẹlẹ́lìbì ló bá bọ̀ bó ṣe lọ ló ṣe bọ̀ ṣé wò mọ̀ yìí pé tí a bá pa gbogbo nǹkan tó ní pátápátá jẹ́ tiẹ̀ hmm. everything gbogbo ẹ̀. ẹ̀yìn kú wá o kò fẹ́ jìyà lásán o fẹ́ jìyà lásán. ó ti fi ojú èèpù mi ẹ ìka ò jọra wọn kò jọra wọn. ẹ má forí àti gbàwé tara. ìka márùn. ìka ò jọra wọn kò jọra wọn. bó ṣe ṣara ayé kọ́ ló ṣara. ìka márùn. àtàǹpàkò ìfọ̀bẹ̀lá èyí ló ga jù olùkárẹ̀mí Kurumbete ṣé wàá rí pé ìka ò jọra wọn. kò jọra wọn. ìka ò jọra wọn kò jọra wọn. wẹ́ẹ́ fi yas. ẹ má forí àti gbàwó tara. last time two percent péré ló dọ́wọ́ mi ìyá kò wọlé sọ́dọ̀ oye sà. <laughs> okay no problem there. all right sà okay there. mọ́tò. fash kí ló ń ṣẹlẹ̀. àdìẹ ah, kò sí wàhálà omi nípa mọ́tò àbí ṣó láìkẹ́. kọ́lọ̀ mi lélẹ́yìn náà ah, kọ́lọ̀ mi ni. bébì kọ́lọ̀ ẹ̀ tún ni mm-hmm. ó tún ti yàtọ̀ sí kọ́lọ̀ ẹ̀ tí mo mọ̀. kọ́lọ̀ tí mo máa ń like náà lélẹ̀ kọ́lọ̀ mi ni. Ah. nítorí wàá sọ pé kọ́lọ̀ ẹ̀ ni bébì máa gbé mọ́tò ẹ̀ lọ ìwọ náà ló ní mọ́tò ìtẹ́lẹ̀. Are you for real? ẹ kó rí ọ̀nà o ọ̀gá ẹkú náà wọ ẹkú náà wọ. I'm so happy. I'm so no, no, no, I'm so happy. no, no, no, no, no. I'm so happy. I'm so happy. Thank you so much. Ó ní ẹyẹ oore. Bọ́ọ̀lì. Ẹgbà ó ti bọ́. Ẹgbà ọkọ rí ọkọ dúró sọ full air condition ni full air condition ọlọ́yẹ ọ̀bọ̀kù ọ̀bọ̀kù ẹ̀kọ́ oríire tèmi náà dé o. o ṣe gàndé ẹ o ṣe gàndé. gbẹ̀mí ooo pass. ẹ̀kọ́ oríire o. Okay fún ẹ̀ náà ó kò sẹ́ni méjì tí mo lè ju wọ náà lọ. lọ́sọ̀dọ̀ sàyẹ̀ lọ́sọ̀dọ̀ sàyẹ̀ but very soon náà ń sè é orí ẹ. ọmọ ìbejì mẹ́ta ni o. a máa mẹ́mu rẹ ọ̀gá ẹ̀bà ẹ̀bà ọkọ̀ ọkọ̀ ọ̀yẹ́ ọ̀yẹ́ ni wúyẹ́ kọ́ndíṣọ̀n. àtẹ̀pàkọ́ ìfọ̀bẹ̀lá èyí ló ga jù òrùka ẹ̀mí kúrú ń bẹ̀tẹ̀. we are talking about business so they gbé fóònù dání ọkàn rẹ́rìn ṣé business tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ló ń pa ẹlẹ́rìn ní abẹni tó ń bá sọ̀rọ̀. banji ìkọ̀kọ̀ ò yí ẹ one minute jọ má pè one minute. but it's unfair ṣá o. banji má bínú you see tó bá ti rí mi lórí fóònù bẹ́ẹ̀ tí mo ń ta bẹ́ẹ̀ i'm actually talking to a babe sori you should understand one thing Banji tí bá ń gbé fóònù dání tí mò ń ta mi ò ń ṣe gay o i'm not gay obìnrin ni mo ń bá sọ̀rọ̀ and understanding kankan tó bá ti rọ́kùnrin tọkùnrin ń tẹ fóònù mo ti ń tẹ yìí understand pọkùnrin yẹn ń bóbìnrin sọ̀rọ̀ yìí tó bá dẹ̀ róbìnrin tó ń tẹ fóònù bẹ́ẹ̀ mi náà mo yẹn ń tẹ́ ń sìn ọkùnrin ló ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n so má bínú o ti mí tẹ o ti mí tọmọ yìí náà rí náà bísí mi ò tí sọ wọn pa ọmọ ìfà. no no you no want it you no want it i know you are not making sense in a lot of time but mi ò lè rò pé a máa sọ̀rọ̀ business nsìn and you ó dẹ̀ wà bold enough láti sọ fún mi pé obìnrin kan ló ń bá sọ̀rọ̀. ó tún ajúlé pọ yẹn just cross to the other side exactly yeah ibi báyìí náà làwọn yeah thank you. All right. Banji Banji o ní bínú bọ́ ṣé wọn náà máa ń ṣàwọn kìnìún lẹ́kọ̀ọ́ nǹkan náà ṣé máa ń bínú ni. ṣé o ṣe ọkọ fèmí gbé fóònù sílẹ̀ let us talk about the bill tí a sọ̀rọ̀ pa ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ah, mo ń tọ́ láti mo o. wow seriously but gbẹ̀gbọ̀ yòlé láti get now má ti débẹ̀ yẹn mo tọ́ ẹ̀dùn cross the other side. ah so Banji this is Timmy and uh, um, Timmy Banji ọ̀rẹ́ mi rè close friend mi you understand Timmy sọ̀rọ̀ so Banji. It's nice meeting you. My pleasure. It's nice meeting you. Eh? <laughs> yeah, a pleasure. A pleasure, actually. A pleasure. Um, so. Oh, sorry. Hello? Baba Beji. Ẹ mú one shop. Ẹ Ah, rà á. Ẹ máa gbé lọlé. Baba Beji ẹni ẹ máa gbé lọlé. shop. My clothes no wá sí nílé mi. Ẹ máa gbé lọlé mo ti gbọ́. Ọ̀rọ̀ mi ní pẹ́ òkè mi Timi. Eh? Timi, ta ló máa sọ̀rọ̀? Wo bàbá ìbejì ni, wo bébì Ada kò jẹ́ ká tètè ṣe kíá ká lè tètè lọ ṣe nǹkan tó fẹ́ ṣe. Bàbá ìbejì. Eh. I was sorry láti fẹ́ sọ pé bí amú fẹ́ dá sí nǹkan tí ẹ̀ ń sọ. Dóò kò kàn right torí mi mọ̀ tó ṣẹlẹ̀ but kankan ló kàn strange sí mi nù nǹkan tẹ̀ ń sọ yìí. Ẹni tẹ̀ ń bá sọ̀rọ̀ lórí fóònù yẹn, bàbá ìbejì yẹn ọkọ yín nìyẹn. Bẹ́ẹ̀ni. Láìláà láìláà ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ṣé ìbejì yẹn ṣé àwọn lẹ kọ́kọ́ bí ni àbáwọn làbí gbẹ̀yìn yín. second born mi. o àwọn lẹ bí sì kejì. kí ni age first born yín. ẹ jẹ́ gbẹmọ yín sọ kí ni ti yín náà. It's an insult. No, no, no, kí ni gbogbo eléyìí náà? Ọ̀rẹ́ mi lè wá bá bí. Asọ́fúnmi wọ́n ẹ mama gbẹnusọ mo kàn fẹ́ kẹ ẹ mọ̀ ni ọkọ yín ló lọ ra nǹkan lọ́jà. hello. Ah, dẹ́ ìgbà wọlé dé báwo ni iṣẹ́. so wa carry the way to yẹn lo mọ̀ kí mo ti dìbì so ta ló ń ṣàt pẹ̀lú ẹ̀. ó fọ́ ni o lo bísí lórí fóònù pẹ̀lú èèyàn kan ló fi mọ̀ kí mo ti wà ń bí ṣọ́n kí tí mi ò bá sọ ẹ̀ lóo máa wọnú ilé yẹn máa lọ sùn mo lè ti wà ń bẹ́ẹ̀ wàá dẹ̀ máa pè mí pé ìgbà wo ni màá dé nítorí pé o bísí pẹ̀lú èèyàn kan lórí fóònù. mo ń ka kókò sẹ́lú rọ́ọ̀sì àti mo dẹ̀ ń kà. ó wo píkṣọ̀ kan lórí Instagram àbí ó wá gbàbẹ̀ lọ sórí WhatsApp lọ ka nǹkan tó wà ń bẹ̀ àbí nǹkan tó ṣẹlẹ̀ kan nìyẹn. ẹ̀wọ̀ fọ́ọ̀nì very funny. sọmọ pé ọkùnrin ló ń ṣàpẹ̀lú ẹ̀ ló fẹ́ rẹ́rìn ọkùnrin kọ́ ni wọ́n bá sọ̀rọ̀ ló ni mo dé bí ló mọ̀ pé mo ti wọ́n bí ló bá ẹ̀ sọ lórí fóònù ó dẹ̀ ń rẹ́rìn give me the phone. I get you another phone toro ní smartphone to le máa fi ṣe nǹkan tó wù ẹ́ o lọ ṣe ṣe ni mo fi wọlé lò fi mọ ibi tí mo wà lò béèrè mi tó jẹ́ kó n chat pẹ̀lú èèyàn ni àbí bẹ́ẹ̀ kọ́ ó mọ ọmọ dédé o mọ àwọn fóònù tó máa ń ní torchlight lórí àmà gẹ̀tì ẹ̀fọ́ ẹ̀ ìgbà tó o bá láǹfààní àti rí ẹni fóònù tó lè fi browse mọ́ tó lè fi wọ Instagram láti ṣèké lórí péèjì onípéèjì sòtì yẹ ṣebí péjì onípéjì ló ń wò ló ń rẹ́rìn abẹ́ẹ̀kọ́ abẹ́yàn kan ló bá sọ̀rọ̀ ló fi rẹ́rìn. but then tí wọ́n fẹ́ bá miss Lawal sọ̀rọ̀ ńkọ́. ta ló ń jẹ́ miss Lawal. àǹtí mi tó wà ní US yẹn náà. ẹ ẹ wo nìkan ló ń bá sọ̀rọ̀ ó mọ mr Lawal ẹ kó o fẹ́ bá governor Lawal sọ̀rọ̀ kò sáàyè ẹ̀ mọ́ wàá pè lórí ọmọ déédéé. Ah. big brother ti máa fẹ́ wo big brother kọ́. kọ mẹ́sẹ̀jì ni mò ń kà náà ah, mẹ́sẹ̀jì ni mò ń kà ní ọjà browse. Ah. madam sùúrù ló máa ṣe. lóòótọ́ mo mọ̀ pé gbogbo nǹkan tọkọ yín ṣe fún yín kò tẹ́ yín lọ́rùn àmọ́ ẹ máa ní sùúrù náà yín ọlọ́run kò ní fìyà jẹ yín kẹ́dẹ̀ wá máa wò ó ọkọ yín nífẹ̀ẹ́ yín ó kàn jẹ́ ibi tọ́kàn kù sí náà ni mo dẹ̀ mọ̀ pé ọlọ́run á bá wa yí wọn lọ́kàn padà ìwọ̀n bójú yín ló tún pọ́n òye títún ń ké ẹkún kẹ̀ èmi ò máa sunkún mi ò kú ṣẹ̀ṣẹ̀ máa sún ó ṣe máa fi gbogbo gbàgbé omijé lójú mi nìyẹn wọ́n ó ṣe. madam ìpele ẹ wò obìnrin pọ̀ tó ń wọ́ kọ́ńtà o ẹ wò ṣe ni kẹ́ ní sùúrù kẹ́ fọkàn yín mọ́ra ṣé ti gbọ́ ìpele ẹnu ojú yín. ó ti mọ́ra àyẹ̀ṣẹ̀ máa kébẹ̀ ọlọ́wọ́n yí wọn lọ́kọ̀ padà wọ́n lè wà nífẹ̀ẹ́ ẹ̀ ẹ́ sà. má sọ̀rọ̀ ẹ lọ. tọ̀dọ̀ yín náà ni mò ń o sá. ó ṣe kíni. ẹ sá ráìsì wà lórí iná. wà lọ wo ráìsì ọ̀hún. omi ẹ ti fẹ́ gbẹ sá. omi ti gbẹ lórí ẹ wà lọ bọ̀mù sí i. mi ó wá mú ilẹ̀ kan ó wá lóun fẹ́ fi kọ́lé kò kọ́lé téèyàn máa gbé o ó kọ́lé ìgùnnù àbí experience mélòó ló wà lórí ẹ̀ tó fi advice ìyàwó tèmi ní nǹkan tó máa ṣe sí èmi nínú ilé ó ju pé o ti bímọ ní fourteen years lọ́ngbà tí mo á mú ẹ first born o bí fourteen years wọ́n ná disfàájì ẹ̀ ní nine years old ṣé experience tó ní náà nìyẹn tó fi ń advice ìyàwó mi nù lé madam ọkùnrin pọ̀ ń ta o madam ẹ má bara jẹ́ o ẹ lè wọṣọ kẹ́yìn náà ṣòṣì jáde o. àwọn ti sá madam ẹ kẹ́rù yín kẹ́ ẹ jáde o kémi lè ráyè jókòó tí wọ́n bá gbà lẹ́rọ̀ máa lò lóògùn àbírú ọkàn ẹ̀kọ́ nìyẹn. Ah, rárá o mi dìyàwó sáà ìmọ̀dé mi. ok kò sí wàhálà wàá lọ wo ráìsẹ̀ tó ló ti fẹ́ jóná. bó ṣe rí ó rí bàlùbàlù. but fash nítọ́mọ yín sọ kò sí nǹkan tó bàdí nínú ẹ̀. please don't talk. so um, fash you see bàtí mo dọ́ ọ́fíìsì àwọn pípọ̀ yẹn response wọn ó ń jẹ́ kí n ní feelings pé ṣé ẹ lè máa padà sọ́dọ̀ wa and tabanika wo náà gbogbo nǹkan tó yẹ ká ṣe láṣẹ the proposal was well written and you see but uh, gbogbo àwọn tó dé ẹ̀ka fún lówó náà láti fún lówó uh, i'm just scared Today I'm mo ṣe ní kí n wá bá ẹ̀ ká gbogbo nǹkan tá a you get so. Ah, mọ̀ pé tàwa tábàjọ jókòó tábàjọ wo bóyá àwọn steps mi wà láti lè take láti fi um, convince wọn. why not tell me all those. well mo rò bí a máa lè dá everything ṣe iye o ti wọnà bí tó wá o oh. madam ti máa rà. ẹ bá rí o oúnjẹ ti wà lórí náà fẹ́rẹ́ sí sí mi ṣe oúnjẹ máa tó rẹ́ẹ̀lì oh fantastic. thank you, thank you very much. Yeah. Thank you very much. All right. Eshugon, uh, thank you very much. <laughs> uh, okay, so bí mo solo like can lẹ́kọ̀ọ́. kí ló ṣe problem Tony? Or the lórí burúkú ni ẹ fàás òrìpọ̀ ayé ẹ ti bàjẹ́ ah, wèrè wà tó bá yẹ pé yẹ yìí wà láyé ni wàá ní kí mọ́mí ẹ bẹ́ẹ̀ fárun ẹ láàrin òru wèrè wà lábẹ́ ẹrun ẹ tí ò bá jẹ́ pé wèrè wà lábẹ́ ẹrun ẹ ni ìyàwó mi ò <laughs> ìyàwó mi. ó kọ́ gbomi wá nínú. best friend dẹ business partner ìyàwó ẹ bu omi òun kọyún lá ìyàwó ọ̀rẹ́ ẹ lọ òun wò díẹ̀ lójú ọ̀rẹ́ ẹ orí páyé ẹ ti bàjẹ́ now wọ́n sọ fún mi pé they can't award the contract for us uh, we, we, we've lost everything báwo la ṣe ní lose ẹ. mo tún àti protect mi jẹ ni na. àbí báwo lẹ́fìrìtì ló ṣe ní lọ. nígbà tá yé ẹ ti bàjẹ́ already òun fi òṣì tiẹ̀ ó fẹ́ fi kó báyé tèmi imagine no wonder ṣìnà yẹn ti bá yí ẹ jẹ́ tó fi ń pè mí ní bangi lójú ìyá àbèjì èmi Fáṣọlá ò ń pè mí ní Bànjí àbí ok kò sí problem ah, ó ti yé mi mú wèrè tó máa mú tán jẹ́ ká lọ síta a lọ wábì kan tí a ti máa sọ̀rọ̀ wa parí. bọ́kùbọ́ má ti lọ ó lóun fẹ́ lọ gbọ́dọ̀ wá fún ìlà fún tani. so pẹ̀lú bó de ṣe ń rí mi pẹ̀lú bó ṣe ń rí mi ó fẹ́ jẹun yẹn náà ọlọ́run tó bá gbóúnjẹ yẹn wá fúnra ara mi ni màá fògùn sí o fúnra mi ni màá fi oògùn sínú ẹ̀. wait a minute fast omi ló gbé wá fún mi náà ó dé ló. yẹ́rọ oníranu òṣì oníṣìnà. fast. wọ́n bí. mo ò rí báyìí tẹ́lẹ̀ o. ìwà òṣì tó wà lára ẹ̀ yẹ kẹ́ ti yẹra fún ẹ ìwọ̀nba tó wà lórí ẹni mo lò. okay fast. fast. fast. oúnjẹ. threat wọn. torí àṣírí ni ẹ o lè tún padà máa wá yàrá ẹ kiri kó ló fẹ́ yọjú o jai. flash anyway um, ẹ wá tilẹ̀kùn bíbá ẹ náà èmi ti lọ o. àǹtí mi kí ló wà ní US bẹ́ẹ̀ tí kò sí Nàìjíríà mi <laughs> ẹ wò ẹ wò mo ti gbọ́ tiyín ọkọ mi ń tọ́jú mi ibi tí mo wà yìí ẹ̀yẹ máa gbádùn níbi tẹ́ wà yẹn àti mà ẹ jẹ́ kí n pè é padà ọkọ mi ti dé ẹ jẹ́ kí n pè é padà. Yeah. ṣó ti kí ẹ ẹ jókòó báyìí ó kó bẹ kó bẹ pàmò pàmò tó ti wọ báyìí wọ tó báyìí tiẹ lédi dá lédi dá. àjọkẹ́. àjọkẹ́ ò dáa. àjọkẹ́. ẹ káàbọ̀ sá. ìwọ ò gbá àjọkẹ́ láti kọ́ tẹ́lẹ̀. kíṣìn lọ́hùn-ún. kíṣìn lọ́hùn-ún ẹ̀ wò ló Eh, kíchìn kejì ni mo wà ní sà. kíchìn kejì. bẹ́ẹ̀ ni sà. kíchìn mélòó ló wà nù lóṣù tí gbọ́n sí kíchìn kejì kíchìn mélòó ló wà nù lé. ẹ ń ṣiṣẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ ni. Ah, ok sí wàhálà no problem but mo test ẹ na send message yẹ kí ló dé o acknowledge ẹ. mo mo wà online o wà online o jẹ báyọ̀ kò sọ̀rọ̀ bí mo dé mò ń báyọ̀ sọ̀rọ̀ ta ló ń bá sọ̀rọ̀ tó fi rẹ́rìn. má pọkọ ẹ má pọkọ ẹ tí n bá ti ń bínú má pe ọkọ ẹ kò yẹ máa rí bí ipò fẹ́ mọ sí mi lórí ni má pe ọkọ ẹ ọkọ ẹ báwo anybody ló lè jọ ọkọ ẹ náà ta ló mọ̀ tó ta la mọ̀ tó bá sọ̀rọ̀ lórí fóònù tó pe ọkọ ẹ anybody can be your husband what are you saying. àti mi ni mo bá sọ̀rọ̀. o ni mo débìsì ló ń fọwọ́ ṣe ran báyìí ó wà kárídéwé òun rẹ́rìn-ín irun kó sí ẹ abo abá nìyẹn ẹ̀ló abo abá nìyẹn mo jẹ́ lówó rí. rárá sá. àmọ́ ìgbà ni mo máa ń fún ẹ lówó tí kì í ṣòwò oṣù ẹ. bẹ́ẹ̀ni sá. oh fantastic so mo ní right láti ṣe nǹkan tó bá wù mí lórí ẹ so gbàgbé pé èmi ni mo mú ẹ dénú lé. bẹ́ẹ̀ni sá. èmi ni mo mú ẹ wá èmi náà mo lè sọ pé kó o máa lọ. sá. tó o bá fẹ́ sá sá tó o bá fẹ́ rìn rìn tó bá fẹ́ kán gbé ẹ̀ wọ́n á gbé ẹ̀ jáde ṣó ti yẹ ẹni tó máa replace ẹ̀ ló ti dé. kí ni mo ṣe àdájì mọ́mí ẹ bàbá kí ni mo ṣe ṣáájú sáà mọ́mí. ọkọ mi ọmọ yóò ṣe nǹkan kan fún wa. ọmọ dáadáa ń bọ́ lọ́mọ pé ọmọ dáadáa ń ta ni ló bẹnu jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ àìmọye nǹkan tó ti ṣe fún wa ó gbàgbé tọjọ́ sí náà ń bẹ ìwọ so àyè gbatápà tán ó wá mú ilẹ̀ kan ó wá lóun fẹ́ fi kọ́lé kò kọ́lé téèyàn máa gbé o ó kọ́lé ìgùnnù àbí experience mélòó ló wà lórí ẹ̀ tó fi advice ìyàwó tèmi ní nǹkan tó máa ṣe sí èmi nínú ilé wo tí o bá ṣẹ̀ wo ti ṣe èmi àìmọye nǹkan tó ṣe tí o mọ̀ tó kà ó bí èmi nu gan gan ni ọmọ yìí ti pẹ́ bí tí ò bá jẹ́ pé ó ti pẹ́ bí ó ti ń ṣìwàwù ó sọ fún wa wípé òun wà ní kíchìn kejì ibo ni kíchìn kejì wà. hello mi ti sọ nǹkan tí màá sọ o mo ti sọ ohun tí mo fẹ́ sọ. ọ̀ síbẹ̀síbẹ̀ náà nítorí wọn yìí ṣe kò bad náà. kí ló kí sọ mo tún ti mo rí nǹkan sọmọ yìí mo lálàá sí o àlá burúkú ni mi ò fẹ́ sọ fún ẹni mo lálàá sí pupa wánu lé lè pààyàn mú mi mú mi lè pààyàn. bóyá délé bóyá fẹ́ bẹ̀rẹ̀ wàhálà ìwọ ló kọ́kọ́ mú kúrò ó dẹ̀ ń lérí mọ́ mi lójú àláyàn pé màá mú ẹ lítà màá mú ẹ lítà ta ló ń bá wí èmi ló ń bá wí èmi ló lò máa mú lítà ò máa mú lítà ò imagine ṣé màá lajúlẹ̀ màá jẹ́ kó máa wò mí ní wá replacement fún no no no kò lè make sense. ah but síbẹ̀síbẹ̀ náà ọkọ mi ṣé òun bẹ̀ mí sìn pé kí n aláwọ̀ ẹ̀kọ́ kọ́kọ́ pa ẹ́ ni kó lè máa plan fún mi wo bí ọmọ kan ó ṣẹlẹ̀. ọmọ ṣẹlẹ̀ o máa ṣiṣẹ́ tó pọ̀ máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ náà nìyẹn. yàrá kan wà níbẹ̀ tó ti máa kẹ́rù ẹnìkan jáde kò yẹ wàá dẹ̀ tiẹ̀ wọlé tó bá kú wáṣẹ́ lọ kó wá o ti gbọ́ o nìyẹn. Hmm? máa bọ̀ ọ̀gá ẹ̀sà ọ̀gá ọ̀gá ẹ̀sà ẹ̀dì ẹ má bá wọn sọ̀rọ̀ mi lè pa ẹ mọ̀ pé mi lè pa ẹ mi lè pa ẹ ọkọ mi mú ọmọ ọ̀dọ̀ yìí sílẹ̀ ìgbàgbọ́ mi ni pé ọmọ ọ̀dọ̀ ọkọ mi mú wá sílẹ̀ láì mọ̀ wípé ìyàwó lọkọ mi mú wá sílẹ̀ ìyàwó lọkọ mi mú wá sílé tó pè lọ́bọ̀dọ̀ fún mi. Oh. ọjọ́ burúkú èsùgbò mi mu tí mo bá Fáṣọlá nídìí ìwà bàjẹ́ yìí ọkọ mi máa bẹ̀ mí. àwọn tó fi pé mo nífẹ̀ẹ́ ọkọ mi. wọ́n bẹ̀rù sí mi. tì ẹ ni. ojú ń tì mí ojú ń tì mí mo lójú tì torí ẹ̀ náà mo ṣe wá síbi wá bẹ lẹ́yìn gbogbo ilé ètò ti rí mi. ìwọ pẹ̀lú ọmọ ọ̀dọ́ wa jọ kí ló fẹ́ rí gbà nínú ẹ̀ o tún máa jáde náà orúkọ ìgbéyàwó tí wọ́n fi sọ wá pọ̀ fáṣọ onífisọ́wọ́ wa jáde. méjì papọ̀ ọmọ kò bí mi rí first time tó ṣe máa bí mi léèrè pé kí ló ti mi kì í fi lò náà ní kò rẹ̀ sí nǹkan méjì ju pé mi fẹ́ kó sọnù lọ́mọ kí mo kí alex mi fẹ́ kó sọnù ní ìbínú gbogbo tó ṣẹlẹ̀ má bínú jọ iṣẹ́ èṣù ni kò sẹ́ńtẹ́ṣù ò lè yá lò i'm sorry please. mo ṣiṣẹ́ wípé gbogbo ìgbà ló máa ń fi ìwà àti iṣẹ́ gba omijé lójú mi fáṣí. mo lè pàjọ. pàjọ dáa. jọ tó lọ. bọ́ jọjọ rí mi lọ ilé tí bọ́ jọjọ rí mi lọ. Please promise me you do it again. Just promise me. Promise me. Just promise me. Mo gbọ́ ìpè Fáṣọlá. Tàbí tún bọ́ ìgbésí ayé wa lọ. Ó pẹ́ kó jìnnà wọ́n ti sọ fún mi pé ọkọ mi lè síta ọjọ́ tá a sọ èmi ò gbàgbọ́ àfìgbà tí mo fojú ara mi báyìí tí mo fi rí. Hold on, I'm coming. lóyún fọkọ mi tọkọ mi ẹ̀ṣẹ̀ gbalẹ̀ fún un. tí ò jẹ́ kí n wà lélẹ̀ Fọlákẹ́ ọ̀rẹ́ bí ọmọ ìyá mi my best friend. ọ̀rẹ́ mi ṣé kò find space inú àtẹ kò forgive me kò mọ̀ pé èṣù ní èṣù dẹ̀ nílé àmọ́ mo fẹ́ kó ṣe kọ́kọ́ fún mi. Jọládé gbà mí gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ òkú mọ̀ pé mi lókè ṣe oníwà burúkú èṣù ló dàbí gbélé sílẹ̀ èmi náà dẹ̀ mọ̀ ẹ́ gẹ́gẹ́ bí ìyálé mi jọ̀ọ́ torí ọlọ́ọ̀ dáríjì mi fúlákẹ́ ọ̀rẹ́ mu lẹ̀ mí. fáṣù tí mi ò fi gbà kankan ṣàgbére látìgbà tí mo ti wọnú lé fáṣọlá fáṣọlá fẹ́ pa mí fáṣọlá fẹ́ pa mí lápasáyé èyí ló mú mi ṣèpinnu pé kí fáṣọlá tó pa mí èmi náà máa pa fáṣọlá lápasáyé láti ìgbà yìí ó ní mo ti lọ ìgò ni mo lò sí lóúnjẹ fún Fáṣọlá torí pé mo mọ̀ wípé ó láìkí ọbẹ̀ yíyọ̀. nítorí èròǹgbà mi ni wípé kí Fáṣọlá tó pa mí ó kọ́ ṣáájú mi kó máa lọ ọ̀rọ̀ mi wọ́n dàbí ìka márùn-ún ẹ̀ mọ̀ bá ṣe máa ń kà lọ mo ní ọmọ ìdílé òǹkà yẹmí ó ga jù wọ́n lọ ojú lábẹ́ àtàpàkò ṣé bí orin tí wọ́n ké lásìkò òde òní olèmí náà ní kí n bá wọn kọ ọ́ tó máa ní wípé ebi ń pa mí jẹ́ ká lọ sóko lóko tó lóko bá dé ńkọ́ kí ló lóko fẹ́ ṣe èmi ta kété o. ojoojúmọ́ ni mò ń fi ojú mi sunkún pé mo fẹ́ wọnú ìgbéyàwó mo ní mo fẹ́ ládé lórí mo ní mo fẹ́ rìn lé ọkọ mo ní mo fẹ́ bá wọn wẹ̀ nínú agbá mi ìfẹ́ mo lè mí náà fi sunkún pé bí n pa mí o gẹ́gẹ́ bí ọmọ ń dìrín tó gbé bí n pa wò láti wọnú ìgbéyàwó lọ òun káyẹmí kò kó ẹ̀ṣẹ̀ máa gbá òun ká. ní kí jẹ́ ká wọnú ìgbéyàwó lọ ẹ wò ká jù wọ́n onítọ́kùnrin bá tún gbé ìṣẹ̀dẹ̀ ó gọ́ onítọ́kùnrin bá tún gbé ìwà ẹ̀ tó gbé ìṣesí ẹ̀dẹ̀ ó gọ́ èwo dùn lábẹ́ ọbẹ̀ tútù àtọbẹ̀ gbígbóná kò ṣèyí tí kò kí ń láǹtì ẹ̀. ó ní kí jẹ́ ká lọ ó ní tólókó bá rí wa kí lolóko fẹ́ ṣe ó ní tólóko bá rí wa kí ni dáúdà olóko fẹ́ dà tó túbọ̀ sí pé tọkùnrin bá gbé ìṣe ẹ̀dẹ̀ tọkùnrin tún gbé ìwà ẹ̀dẹ̀ tí wọ́n tún ṣe bọ́ ṣe máa ń ṣe ó ní kìlọ̀ ọkùnrin fẹ́ ṣe. ẹ wo àtàǹpàkò ó ní ẹ wò ó ó lè mi ta kété o ó ní mi ò jẹ́ báwọn kọrin ìgbéyàwó láéláé ó ní mi ò jẹ́ báwọn wọlé agbábi ìfẹ́ láéláé ó jẹ́ kátàǹpàkò ta kété. mo ti gbàgbé wípé kíkà márùn-ún tó bá kìbọnú mi ó jọ máa wẹra wọ papọ̀ ni kò yé mi kò yé mi ló jẹ́ kí kò yé mi kò mi wá dàbí ẹni tó gbé odó tó gbé lọ tó ló fẹ́ fi tẹ odò ọ̀rọ̀ mi padà wá já sófo ọ̀rọ̀ mi padà wá já sófo. ìwọ ìka márùn ni mo ṣe ọ mo ní kí n gbìyànjú ìgbéyàwó ni o ọ̀rọ̀ ìka márùn ni mo tẹ̀lé o ọ̀rọ̀ ìka márùn ni mo tẹ̀lé. àǹtí tó bá jẹ́ wípé ẹ̀yìn náà ni àti ẹjọ́ tí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí ìyàwó kì í ṣe túláàsì kò kì í ṣe dandan gan tí ò bá wọ ayẹra fúnra wa. ẹ̀yin náà wàá dúró ọ̀rọ̀ tẹ́ sọ sílẹ̀ Mrs. Jolade Jacobs tó bá yẹ pé ẹ pa ọkọ yín ni kò síbi tẹ́ ti máa rojọ́ ìjẹ́ ní jàre ọkọ yìí tẹ́ pa kò kàn ní ìṣòro tó wà ń bẹ ẹ wo bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ìka márùn-ún wípé kò dọ́gba gbogbo alámọ̀ pé kò dọ́gba nígbà tí wàhálà yẹn ti pọ̀ jù kí ló tẹ́ fi wọ́n sílẹ̀ tó ti kó fẹ́ pín in lẹ́mí ah, ẹ̀mí èèyàn tẹ́ gba igangan ní ìṣòro tó wà ń bẹ o nítorí pé òfin ilẹ̀ wa kò fààyè gbà kí ọmọlàkejì máa gba ẹ̀mí ọmọlàkejì ẹgbẹ́ nínú òfin ilẹ̀ wa a dẹ̀ mọ̀ wípé ẹni tó bá pààyàn hmm, hmm, àdúrà mi sí ni pé ọlọ́run á yọ yín bẹ́ẹ̀.

wọ́n ṣe ń gbẹ lóko ni mí a sì máa rúwé. ọlọ́run ṣẹ̀dá ohun gbogbo bó bá lóore ohun gbogbo. àkànmọ́ òun lè wọ̀n ọ̀tọ̀ lógo oòrùn ọ̀tọ̀ lógo òṣùpá. ìka ò jọra wọn kò jọra wọn. five fingers. ẹ má forí àti gbàwé tara. ìka márùn-ún. ìka ò jọra wọn kò jọra wọn. five fingers. bó ṣe ń ṣara ayé kọ́ ló ń ṣara. àtàǹpà kò sí lọ́wọ́ ọwọ́ dìlẹ̀ bá balẹ̀ lẹ́kùn.